agbègbò bá mi gbọ́mọ mi kò mí o ẹyẹ ìgbò agbègbò bá mi gbọ́mọ mi kò mí o ẹyẹ ìgbò aládé orí igi ẹyẹ ìgbò ọ̀tọ̀ sí àárín lọ́tọ̀ ẹyẹ ìgbò ó rọ̀gẹ̀dẹ̀ ló fi ń pọmọ ẹyẹ ìgbò. àgbègbè bá mi gbọmọ mi kò mí o ẹyẹ ìgbò àgbègbè bá mi gbọmọ mi kò mí o ẹyẹ ìgbò. aládé orí igi ẹyẹ ìgbò ọ̀kẹ́ sí àárín lọ́tọ̀ ẹyẹ ìgbò rọrọ gẹ̀dẹ̀ ló fi ń pọmọ ẹyẹ ìgbò àgbègbè bá mi gbọmọ mi kò mí o. ẹyẹ ìgbò àdúgbò bá mi gbọ́ ọmọ mi kò mí o ẹyẹ ìgbò. gbọ́mọ mi gbọ́mọ mi kò mí o ẹyẹ ìgbò gbọ́mọ mi gbọ́mọ mi kò mí